حال الشيء أبي حول الشيء أو سيد الأرض نعم هكذا بها كمان كان مسلم يا فاطمة بلي أكيد بقول زكاة إفتي أبيون في يوم أتفير يقولي أو داية زكاة ونين جنالا nígbà tí wọ́n ti ń kà sí ọ́ ní sábà ti wà ní tó ṣe déédéé tí ó jẹ́ òbí wọn àti zakawọ́ tí zakasọ̀rọ̀ yẹn bẹ̀ ṣe ń pè ní àfúkà ní sáàmù tí ń jẹ́ sábà tó bá ti wà àti ìgbà ẹni tí wọ́n ti máa ka ọdún tí ó wà ti pé yóò fi wá pé ọdún kan yípo lé lórí rọ́dẹ̀ ń lọ àlùfáàlù tí wọ́n bá lọ àwọn ram àbí àṣìṣánà èyí ń gbọ́n náà máa ń lò aláṣẹ́bí ìtajà wúlò ní pé kí wọ́n pẹ́ ram wọ́n lọ pé ọdún alákòóso yìí wọ́n lọ bá pè ọdún méjì wọ́n lọ bá pè ọdún méjìlá bẹ́ẹ̀ ni oṣù bákàlà oṣù mẹ́wàá. So, na alam sọ pé wàhálà mi pé ẹ̀kìnrin àwọn tí wọ́n bá ma ẹgbẹ́ yorùbá ní aláàdáwọn haulẹ́ẹ̀nì kàmìlẹ̀ so haulẹ́ẹ̀nì láti máa sọ pé haulẹ́ẹ̀nì kàmìlẹ̀ haulẹ́ẹ̀nì sọ̀rọ̀ adúlé méjì yóò fi kí oṣù tó tó fi tóbi bẹ́ẹ̀ kàmìlẹ̀ sọ̀rọ̀ bàkìlẹ̀ sọ̀rọ̀ bàkìlẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹnì ọdún méjì tó pé ná kàmìlẹ̀ péré péré sọ̀rọ̀ bákan abẹ́rẹ́ fún àwọn aláàdáwọn haul sí ọjọ́ lórí ọwọ́ sí ìgbà àwọn ọkọ̀. gẹ́gẹ́ náà eh, àwọn ọwọ́ tí a máa gbà káyì oríṣiríṣi rẹ̀ àwọn àlùbáwá sí ń bẹ àwọn àlùkòdò bẹ owó tí a nínú tó eh, bẹ́ẹ̀ ni àlùkòdò bẹ àwọn nǹkan So bẹ́ẹ̀ ni eh, àmì àtijọ́ àti àríyá. sódà àwọn àlùbẹ́ àbí àmàlùkù jàríyà christian township ti ń fọwọ́ wọlé ó gbá àwọn fáwọn yìí ní táyà zaka ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àǹfààní náà àwọn àlùmáàdù káàlù náà ní àdó gbogbo gbọdọ̀ náà so ìsáàbù aláàsàn omi àwọn tó ń tọ́kọ́ lẹ̀ yẹ́dẹ́ fún yọ zaka ní orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń sọ àwọn fáwọn yìí àwọn owó tí wọ́n máa dúkìá tó mọ̀ ẹ̀kẹ́ tọ́lá tó mú tọ́lá tó dẹ́nu ìṣọ̀tàn ọ̀kẹ́. tó níbẹ̀ náà ni ọkẹ́ agbábà ni wọ́n á ṣí sọ àwọn akásí wọ́n jẹ́ ní sàkáwọ̀ yìí títí wọ́n ká lọ zàká yìí. àwọn míì ń bẹ tọ́jọ́ pé inú májèmú rẹ̀ kí ọjọ́ yìí kò lọ lórí. bàbá wa ti ní lè sọ́ọ̀bù bàbá ti ní lè sọ́ọ̀bù iye ní zàkáwọ̀ yìí á ti bẹ̀rẹ̀ sí ní máa ka ọdún láti gbà yìí tí èdè wa ń gbọ́ lọ́kàn gbà tá a fi mẹ́ta lọ́wọ́ tó ẹlẹ́yìí gbọ́ májọ̀ mi di àwọn àwọn owó mi táyà ìlú nípa rẹ̀ kì í ṣe májọ̀ mi di àwọn owó mi sí àìlè nípa rẹ̀ àwọn owó tí ẹlẹ́yìí gbọ́ májọ̀ mi bẹ̀ owó náà ní àmì gbòòdò owó tà ní fọlọ́sì wa ní fọlọ́sì wa nípìnlẹ̀ owó náà ní òun àbàmì ṣe gbọ́ ìgbẹ́ lọ́wọ́ àwọn jùmọ̀ àtàwọn mìíràn إلى بناء سؤال الرسيدة الفضة سيدة صدقة إذا ما في شيء كما تسمع الدراهم رجل في الدراهم ọmọ fi dàráhùn náírà náà nàìjíríà So seven hundred and sixty, seven hundred and sixty, seven hundred sixty million, six hundred and sixty, six hundred and sixty-five thousand, and this is six thousand. Iná ìgbàgbà Sunday onígun náà bọ̀. So iná ìlú Trump ní Nàìjíríà náà. So kí wọ́n bá lè rí èyí ẹni kájọ pípa tí a ní. Èyí ẹni ní inú Ramadan gbàtí Ramadan bẹ̀rẹ̀ yìí. Bọ́ọ̀nù Ramadan bẹ̀rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n ní ìjàlí, wọ́n ní ìjẹ̀sọ̀ ọjọ́ àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ nù so ẹ̀yìn ọ̀tí bẹ̀rẹ̀ sí ní wọn ká ọgọ́rùn ní túmọ̀ sí pé ìgbà tí wọ́n tọ ìgbàpá nínú àtọ́ tó bá yí pẹ̀lú lórí tó bá dọdún tí ń bọ̀ sí ramadan di àkọ́kọ́ nínú àyìn ọdún oṣù ọdún tó pé gbẹdẹgbẹrẹ lórí ẹni tó ń jẹ́ àwọn láàrín ọ̀gbọ̀n lórí owó tí wọ́n ṣe mọ́jẹ̀ níbẹ̀ so bẹ́ẹ̀ náà ni àlọ́wá ṣe àwọn nǹkan ọ̀sìn náà àwọn nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ náà ló náà májẹ̀mú ọmọ yóò polówó bí bẹ́ẹ̀ látọ̀jú ẹni àǹfààní márùn àǹfààní márùn tí wọ́n bá dé náà fún márùn kò sábà ti bẹ̀rẹ̀ sábà bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ èyí ọ̀yà gbọ́sùn ṣá gbọ́sùn ó bẹ̀rẹ̀ àǹfààní márùn pé gbàtẹ́ sọ àǹfààní márùn wọn láti gbàtẹ́ àti so bẹ́ẹ̀ náà ní sábà ní bákàrà màálù sábà ní káàkiri màálù ni mùsọ́lù bẹ̀rẹ̀ bẹ̀ mùsọ́lù màálù bákàrà bẹ̀rẹ̀ bẹ̀ èyí ni àkàbíyẹ̀ kàbíyẹ̀ ọmọ màálù fún kẹlẹ́ yàrá kàbíyẹ̀ tó ń jẹ́ ọmọ ọdún kan tó ti wà kejì tó ti pé méjì pérépéré so ìran tó ti tí wọ́n bá ti ní yẹn tí bá ti ní bákàrà bákàrà ọjà So other other than other than that, the Kumara is the little bit of the day, the day, the day of Maluchi, So as for the same car, you are you are like the other part of So you see, one thing of Allah, Allah knows the Ayyam, Tabi Ayyam, Allah, Allah, Malik, Abi Milki Shah. للنصاب تسع عشر شهرا إسلاميا كيف تفهم أن الإسلام تشكل كوي كلامي بدر شيء نعم تبارك أولا حاضرين في أبا تلقى تلقى تلقى تلقى تلقى àwọn náà ká lọ wọn jẹgẹ ní mọjẹ tí àwọn afọ àdìgbà pé àdìsọbì náà tó sábà àwọn ẹlẹmọdé máa ń lọ ẹlẹmọdé máa ń sọ àlàfẹtù kẹjáwó pé ṣáàtù lòun náà àwọn aláǹfààní tó sábà ìdí gẹ́gẹ́ bí ó kàn bá sí zakari fẹ́ràn lórí rẹ̀ òní mílíkù nìsáàlì mílíkù àdìsáàlì tí ọjọ́ náà bá ti ní mọ́jẹ̀mú rẹ̀ mọ́jẹ̀mú rẹ̀ kí ọdún òyìnbó lórí bọ́ńbà èèyàn yà gbàgbà àbí tí wọn bá ń gbèsè gbèsè ọmọ wọn pe ní àlùmọ́nìyà gbèsè tí gbèsè tó ń rárá gbèsè á lè gbèsè gbèsè tó ń pèsè àwọn bá san yóò dé ní ìsọ́ọ̀bù wọn pèjú ẹni fẹ́rẹ́ǹsì sàrí tí wọn bá ní fifteen million six hundred fifty five ní ọjọ́ ìgbàlódé ìsọ́ọ̀bù bàbá bá sọ́ọ̀bù ìgbà rẹ̀ fifteen fifteen so fẹ́rẹ́ǹsì yẹn wá ní èèyàn á jẹ gbèsè ẹ̀yọ́ sọ ẹ̀yọ́ sọ ẹ̀yọ́ ní something million lápòjù ẹ̀ ní something million ṣàǹgbà tí a bá ní something million sọ pé ẹ̀yọ́ ti méjì ní sọ́ọ̀bù lọ́jọ́ ẹ̀ àbí àbí ẹ̀yìn afá ẹ̀rọ pẹ̀lú mi sọ kí wọ́n á jẹ gbèsè kí wọ́n jẹ gbèsè two hundred thousand bí wọ́n bá sọ gbèsè two hundred thousand nínú seventeen million ṣé ó dì ní sọ́ọ̀bù àkàbí òdì òdì òdì ẹ̀yọ́ ọ̀gbọ̀n báyìí tí wọ́n sọ pé ní sọ́ọ̀bù yìí wà kò sí kí wọ́n jẹ kí wọ́n bá sọ òdì òdì dan aspek tersebut kalau lori ya untuk sesuatu dia lagi mana tu dia kira kan oh ni dia sudah kita apa kita apa sah dia dia dia dia dia usah betul nah sudah ini di tersebut so di eh dodo apa baca ni si yang baca selain ayo, ayo, ayat selain no wajib nǹkan tá a mọ̀ ẹ̀gbà kẹrin náà ni ọ̀rọ̀ ti gba business tá a bá ń ṣe. business tá a ń ṣe tí wọ́n fẹ́ bọ́ wa lọ́wọ́ wa ọ̀nà lómi business tó sí. tìjáratu àlùfáàkì àkejì nínú tìjáratu àtìdára wọ́n sọ lọ sọ pé tájúrò tájúrò fákì àbí tájúrò tìjára. tájúrò àbí tìjára àlùfáàkì ni pé ẹni tí wọ́n pé ó ń ṣe business but ó ń kọjá fami ó ń kọjá fami lọ́jọ́ bá ti mọ́ lọ́tọ̀ ṣètò lọ́tọ̀ tajà lọ́tọ̀ lọ́tọ̀ tajà tó irú ẹni yóò rà fọwọ́ ẹ̀nà yóò rà fọwọ́ bẹ́ẹ̀ náà ẹ̀nà tọ́pẹ́ tábìlì ìdáná ẹni tí òun jẹ́ pé ń ṣe business ṣe ń ṣe pé bọ́bá tí bọ́bá ti wọlé bá ní tajà lọ́tọ̀ pamọ́ ń ṣe business rẹ̀ so àwọn náà ń rà gbọ́dájọ́ tí wọ́n ti tọ́ iye títà kálọ̀ aláàfin ìjọba bá ti wà láwọn tẹ́lẹ̀ pẹ̀lú kí ni wọ́n ti ń pè nǹkan tó wà ní ṣọ́ọ̀bù wọn tí wọ́n ń tà so wọ́n bá lọ tó bá ṣe dédé ní ṣọ́ọ̀bù wọ́n bẹ̀rẹ̀ sí ká gbọ́n tó ní kò bá gbà yìí lápèjú bóyá bí two hundred mita àti one two mita lọ́wọ́ àwọn kan tó wà ní ṣọ́ọ̀bù tó ń tà bóyá tó ń tà ní òòrùn bóyá ẹ̀wà ló ń tà ní òòrùn bóyá àgbàdo ní òòrùn bóyá kí

ọdún ọmọ yóò bẹ̀rẹ̀ sí màkà láti di oṣù oṣù kíní màdíkà oṣù islam bí oṣù èbó gẹ́gẹ́ bí definition ta mọ́ láìpẹ́ ìpínlẹ̀ sára bá ń pè ní oṣù ojú ọ̀run so tọ́ba ti wá lọ lé yípo ọdọ tọ́ba ti yípo lọ́lọ́rí tọ́ba tó lè fi sòfin ọ̀dàkẹ́ so àfẹ́sọ̀ tàbí ti bẹ láàrin tìjà tó pápá tìjà tìjà rọ láàrin màdìkíyà àti àwọn ọdún lọ́mọ torí àkókò ṣùgbọ́n adọ́lẹ́ nínú májẹ̀ nínú zaka tẹ́tẹ́ àwọn ọmọ yìí májẹ̀ nígbà pé ọdún láti yí polówó kátó ní zaka yìí. ìrìn àtẹ́jì nínú tẹ́tẹ́ àwọn ọmọ tí nínú àwọn ọwọ́ tà ní ọjọ́ pé táwọn ọmọ zaka yìí tí òṣù májẹ̀ ní ọmọ yìí polówó ọwọ́ náà ní àgbòrò àgbòrò ìmọ̀ ìfọ̀kọ̀ dídá ìfọ̀kọ̀ dídá tọ́ba ti gbé sí ṣẹ̀rí àtọ́fẹ́ ẹ̀rọ ìjàmbá ìjẹ́ ní ọba ti kéde rẹ̀ náà tí ọba ti ta ní pọ́sẹ́sì rẹ̀ wọ́n ṣe fi lọ́dẹ̀ yìí. kí ni ìṣàbò ti rí nǹkan mọ́lídá pamsat ọ̀sùn pamsat ọ̀sùn ìdí àwọn ọba lọ́pọ̀ ọjọ́ àgbàdo ọjọ́ kábàbà ni ọjọ́ ẹ̀wà ni ọjọ́ wíìsì ọjọ́ alápámà ni ọjọ́ báàlì ni ọjọ́ ẹjọ́ ọ̀pọ̀jọ́ pàmò jẹ̀yìn. so ní ọba ti pamsat ọ̀sùn pamsat ọ̀sùn وقت فالوقت ماشي ده ستون ساعة ست ساعة ساعة خاصة ده أربعة أمداد ساعة مدو وش اللي بدأ نبي السلسلة so ساعة ستون ساعة كان ساعة كم ترى عندنا ترى أنا صاف نعمل من جالس بدو نبي كنا جالو بنسي نبي تدور تدور كيلو كده كيلومتر أكيد كيلو كيلو كيلو كيلو كيلوغرام tí wọ́n ti lè lé sẹ́mà kan sẹ́mà kan bàtà sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá wà lé kilogram wọ́n sọ pé ọṣù kò sì lè bẹ̀rẹ̀. Kájá kí wọ́n gbin àgbàdo ẹ̀yàn wá pa ìwà ti kọ́rí àgbàdo. Ẹ̀wọ̀n táwọn tó ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ gbogbo àpẹẹrẹ. So tí àgbàdìgbé ní seven hundred and seven hundred and twenty àgbàdo ń sìn bàtà gíga àgbàdo á sì yọgbọ́n á sì yọgbọ́n mi ṣùgbọ́n á sì á sì gbọ́sẹ̀ ṣàkẹsẹ̀ gbọ́sẹ̀ á yọ pọ́n mi sí rẹ̀ gbọ́sẹ̀ àkàràbà náà á yọ pọ́n á sì pọ́n mi sí rẹ̀ gbọ́dọ̀ tó bá kùtà sí pé ká bá pé ìyẹn tọ́nà náà tó ń kúrò gbà tọ́nà kẹ́yì tọ́nà tó ń kẹ́yì ẹgbẹ́ mùsàm èyí á wà yọ ẹ̀ṣọ́rù ẹ̀yọ́ yọ ìdámẹ́wàá ìdámẹ́wàá rẹ̀ tọ́ba jẹ́ pé tó bá ń fún lómi ní wẹ́jẹ̀ tó bá dé èèyàn máa ń wẹ́jẹ̀ fún àyè méṣù kínní méṣù lọ́ṣọ̀ so méṣù lọ́ṣọ̀ ìdájí ìdámẹ́wàá rẹ̀ lọ́yọ̀ afẹ́bàdà ti dáná látọ̀jú àgbàdo gbàtí wọn dàgbà bóyá ti kéré kìlọ́tẹ̀tẹ̀ ìyá ti kéré àtìríkẹ àtìríṣẹ́ àwọn àgbẹ̀ ti déjì kí ni ìdámẹ́wàá rẹ̀ náà seventy two kg lọ́yọ̀ tó bá ṣọ́ta wà bá náà tó bẹ́ẹ̀ náà ọba sọ pé yunifà lẹ́nu wọ́n pé báàlì ti jẹ́ ẹ̀ báàlì ti jẹ́ ṣáà ìgbẹ́ ni bẹ̀rẹ̀ tó bá ti pé alifọ́mọ́ náà gbọ́ náà ẹ̀ ṣe ṣe àwọn kọ́lọ̀ǹgì ọba àmà àtọ̀ síra wọn o oúnjẹ lóúnjẹ tó tó bá dé sí ẹ̀ka yẹn ọdún seven hundred and dámẹ́wàá ó sì ra yàrá bíi kíkì dámẹ́wàá rẹ̀ ẹ́ sábà jẹ́ ẹ̀sìn ọba tí wọ́n bá pé nẹ́ẹ̀tì tó kíra mẹ́ta lẹ́yìn ọ̀dọ̀ dábẹ́ wá pé one thousand kíra mẹ́ta wọ́n padà báwo ni ṣe so ok bàbá bí wọ́n ṣe bẹ́ẹ̀ so ìjọ tí a bá ti kéde tiẹ̀ gangan gbàgbé pọ́jẹ́tẹ̀ kan jọ̀ọ́ láyọ̀ àdúgbò tí wọ́n ń lọ àwọn tó kalẹ̀ èyí níbi kí ni àgbèrò àgbèrò bẹ́ẹ̀ náà ni àlùmáàdì pọ̀lùtọ́sí pé à ń rí èyí ara lọ sí ìrìn àbọ̀ àpọ́lé èyí á rí ìkàlùmọ̀nì bẹ́ẹ̀ ìsàrí èyí á rí ilé ẹ̀sọ́ bẹ́ẹ̀ sódà láti àwọn tí àgbà tí ń tọ́ tó ṣe dédé tó ṣe dédé twenty million èyí á zàkàrì dédé náà ni wọn zàkàrì èyí ní sọ èyí nípa ọdún tó ìpolówó tó látara bẹ́ẹ̀ èyí àwọn tí ò sí àti tó bá dúró nípò rẹ̀ náà àti tó bá dúró nípò rẹ̀ tó èyí tí a mọ̀ ká mọ́ tí ó ìpele lórí náà èyí tí a ti kọ́ni tí ó ìpele lórí náà sọ. ẹ̀wọ̀n sàrán nínú àwọn akọ yẹ kí ní kàní àtẹ̀lẹ̀ alimáàlù mùsàbáàdù alimáàlù mùsàbáàdù dọ́kà bàbáàdù alimáàlù mùsàbáàdù sọ́kàn nínú tí wọ́n pè láti omi أن يكون في ملكي آه، هو هو المال الذي يكون في ملك الإنسان هذا الشخص بعد أن لم يكن ويشمل دخله المقترض كالراتب والأجر ويشمل المكافآت والهدايات والعطايا so so في كان ومن تقبل الإنسان يعني من من شخص من شخص إليه عن طريق صوتك تربية تربية صوت أو خلاص يعني المرض so ètò à ń pè ní àlùmọ́ọ́nì mùsàlá mi pé etí oṣù lọ́wọ́ àlọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n padà wá tọ́lá kan wá bọ́ sọ́wọ́ yẹn etí oṣù lọ́wọ́ yẹn wọn tó kẹta padà wá ṣe kí padà so wọ́n dọ́jọ́ pé kí nu ẹ̀ ẹ̀ tí wọ́n gẹ́gẹ́ bí owó lápẹ̀tù lápẹ̀tù àìsàn wà ní rẹ́pà tó dájẹ́ pé wọ́n àná ṣiṣẹ́ pé sáńgbà àmì láti sáńgbà wọ́n lọ́sẹ̀ fún tó ṣe ilẹ̀ tó tó tó kì í kárí ẹ̀ ẹ̀ tó kì í sọ ṣàfẹ́ èyí ti sọ pé bí wọ́n ewé ẹlẹ́yìn àdúrà mùsàlá lápẹ̀tù rẹ̀ tó ṣe bí ìrántí lọ́dẹ yìí. sọ wọn ní ìbàjẹ́ pé pété bá bùn yàn wọn kà bùn yàn lọ́jọ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ́wọ́ òkú dọ́dọ̀ àdúgbò àpèyàn ní àkànnà márùn ẹnìkan bẹ̀rẹ̀ ní àkànnà márùn ẹ̀kọ́ ti dáwà ní. tí àkànnà bá márùn bá kọ́ márùn kí ni kí ìzàkájọ́ ọ̀rọ̀ ti yàtọ̀ èyí ọ̀yọ́ owó lọ́dún jù nù àbí àbí tí wọ́n bá ti ní márùn tẹ́lẹ̀ kí ni ọ̀yọ́ èyí lọ́dún. èyí ní ìjàmbá ìlú lọ́ márùn àìsọ ìyàkọ́ eléyà lálù sábà dúdà ọgbà ní àfihàn sábà ọlọjọ pé kí wọn jọ fún mi à ń tọ́ni kẹlẹ lọ́la ẹgbẹ́ sọ ẹgbẹ́ amẹ́l sọ lálù sábà dúdà omi tẹ́lẹ̀ ọkàn láti gbé látàrí pé ọgbọ́n wọn tó gbọ́n gbàtí àbàlẹ̀ fún àbá àbàlẹ̀ fún àbẹ́ni tẹ́lẹ̀ náà tọ́jú akọ́jọ́ gbẹ́rẹ́ ọgbà fún sọ gbàtà ẹgbẹ́ màálù wọ́n ti ní wọn ló bá dùn kẹlẹ̀ gbàtí wọ́n kọ́ ọdún wọ́n tó wọn pẹ̀lẹ́ pé wọ́n bá bù kankan o tọ́jà ọgbọ̀n tẹ̀ka tẹ̀kan o òkè màálù táàtì sọ ṣe àpé màálù táàtì wà lọ́wọ́ ẹ̀tẹ́lẹ̀ tọ́jú bá rí ṣe lọ́dọ́ lórí kíní ọ̀yọ́ fẹ́ bá ṣàlàyé ọmọ àmàlù kan jẹ́ ọmọ ọdún kan àbí tó ti wọ́n kejì àbí tẹ́ńtẹ́ń tàbí ẹ̀ so lọ́dà tí wọ́n ti ara tí pọ́ọ̀tù ti wá fún pọ́ọ̀tù sì ré nínú màálù tí ọ̀yọ́ tó bá ní pọ́ọ̀tù tó bá fún ọ̀tẹ́lẹ̀ méjì tó ti wọ kẹta tó ti ẹ so lọ́dọ̀ àwọn ẹ àbí wọn so tí wọn bá ti bá ẹsẹ àbí kankan méjì tó ti kẹta sí nàìjíríà otu pé wọn ti wá ní táàtì tẹ́lẹ̀ tẹ́tí ọ̀rọ̀ tàbí ẹ̀ ọwọ́ àjọgùn pátì ṣàkíyọ̀ yọ tàbí òfin àti ìsúnmọ̀ kan àbí bẹ́ẹ̀ ọmọ ọmọ ọdún kan àtọ́lọ́dún tó ti pẹ́ méjì tó alimami mustapha tọ tí ọlọjà pé à ń sọ̀rọ̀ pé pípọ ngọra ọngọra ọra Ọlọ́run kẹ Ọlọ́run mọ wa wọn sọ tẹ́lẹ̀ àbí àbí ọba sáré tí ọba ọba tètè ní ọjọ́ sí lọ́wọ́ wọn tún náà ìdásẹlẹ abala fọtò mọlẹ mustapha náà ọba tẹ́lẹ̀ àbí ọba tẹ́lẹ̀ ní ìdásẹlẹ so amen so kí ni So muslimna ni ahli arba'in pẹ̀lú ìgbẹ́ tó bẹ́ẹ̀ ti rà bí ó ti wọ́n kẹta so tí ó sì yọ ìgbàgbé ẹ̀ níbi tó bá ti pété sí ẹ̀ so hawala ní hawlu tí wọ́n bá ọ̀ wá ní bá ọ̀ wá ní hawala náà bá lọ́sẹ̀ ká ní tí ó yìí gbọdọ̀ lórí tiwọn ṣe wọn pé ọ̀dọ̀ ní tó ti ní tẹ́lẹ̀ ní a ti sàlàyé lórí síwájú máàlù mustapha ti fi ọjọ́ ẹni tí ọwọ́ tó bọ́ sọ́wọ́ ẹ̀ ọ̀nà tó ọ̀nà ogún pípé ni o àbí ọ̀nà pẹ́rànpọ̀ ni o àbọ̀nà kọ́nà ti ẹ̀rá ni o báwo ni ó ṣe yọ báwo ni ó ṣe kà á tó ṣe ìpele lórí èyí wọn á níbi àlàyé. ẹnu kọjá pé alimọ́ọ̀lù mustapha nìyẹn kọjá pé ọjà nàmá ònàlè kọjá ومئات طيب. من سورة هذا بين ومن أوامر ومن نشر تلقون ومن نشر بدوان نشر بدون من طيب، طيب. محرم أبيت الله ومن محرم أبيت الله تشير سورة شاكي هذا قد ذاك أجان ومن محرم ومن منه محرم جمعنا لأن يكون في نشر أجان كنا يا دبابة من محرم كنا يا من نشر

máa kà fún mẹ́sàn-án nígbà tó ń pé mẹ́wàá ni àwọn tó ti ní ìpìlẹ̀ fún tọ́jú ayé polówó papọ̀ ṣé ẹ̀dá ti sàn pẹ̀lú náà kò sí kìnnì lé lóyún tó bá jẹ́ pé ìjẹ́ mi bá jẹ́ pé lọ́wọ́ Salman Mustapha dùn ọjọ́ ẹ̀yìn àmà ṣùgbọ́n tó jẹ́ ìtọ́jú èrò níbi dúkìá rẹ̀ lọ́nà tó ti gbèrú ni pé bọ́yá business èèyàn ṣe èèyàn ní àyàfi ten million wọn ní ṣètò fún ọgbà pé gbàkọ́tù wà àbí gbàkọ́tù àbí gbàdàkọ́tù àbí ń sọ̀rọ̀ gbàtọ́ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ ń ṣe lọ́kọ̀ ń sọ̀rọ̀ àbí ọwọ́ ti gbé ẹ̀ ọwọ́ ti gbé ìdájọ́ ti gbé ọdọ́ ìpẹlẹ lọ́rí kí ni wọ́n ti ń pè ẹ́ ọwọ́ mi sixteen million six hundred fifty five lọ́wọ́ fún èrè tó di ọ̀rẹ́ èrè ọ̀rẹ́ wọ́n ṣe pàpà mọ́ àṣọ tó ti ní ọ̀ ìgbà tó tọ́ nílé ọ̀nà ìrọ̀ tàbàtà mara wọn lé ọgbà báyìí nítorí wọn ni pé èrè tó jẹ lórí bísíǹsì yẹn ó ní ṣe papọ̀ mọ́ ilẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sì bísíǹsì jẹ́ kápítà bẹ́ẹ̀ náà ni àkọ́mẹ́mẹ́sàn àkọ́mẹ́tọ́ bí òun ọmọ àkọ́mẹ́tì tí àkọ́mẹ́ bí yẹn ọwọ́ àtàdé ọ̀fún kéde ọwọ́ àtàdé ọ̀fún kéde wọ́n á sọ fún pílọ̀ àkọ́mẹ́mẹ́sàn tó ní ìlú so wọ́n sọ pípọ̀ àtàbẹ̀ tàbẹ̀ nínú kọ̀wáàtì ìwà àtàbẹ̀ tàbẹ̀ ìlànà sọ̀rọ̀ nàmáwọn bíi yàtọ̀ yàtọ̀ àṣìbì látara bẹ́ẹ̀ حولان حول حولان أصل حول أصل أو حول في حول حول حول نتاج أبي نتاج الربح أبي أبي حول الربح وبين لأنه تاج لأصل أصل ẹ̀tọ́ ọdún náà máa ń kà fún ìpìlọ̀ láàpapọ̀ náà tàbí ẹ̀rọ lọ́gbẹ́gbẹ́ ẹ̀sìn tó bá lọ́dún mi. Èké ni pé Alman Mustapha Nàìjíríà ìgbésẹ̀ Nàìjíríà ìgbésẹ̀ àkùsọ́rẹ́ kọ́nẹ́rà kọ́nẹ́ gbàdọ́nẹ́rà kọ́nẹ́ tó kọ́nẹ́rà kọ́nẹ́ àpilẹ́tọ́ ní kọ́nẹ́ mẹ́ta lápẹ̀jù ọba lọ́wọ́ ọba lọ́wọ́ fún mi owó owó tó wà ní sọ́ọ̀bù pé àbí ẹ̀dẹ̀ká fọ́ bákọ́rọ̀ màálù táṣì ọgbọ̀n táṣì ṣe àti ìran àkọ́bí yàtọ̀ sí ìran kí ni màálù ṣé áàlù rẹ̀ náà ni áàlù rẹ̀ àbí kọ́tì ní àkùnrin àkàtọ́ ní àkùnrin àrùn tó sì ní wọ́n á fọ́ màálù màálù táṣì ṣé áàlù kan náà ló ṣe ìmúhùn làmà ìmúhùn làmà sọ ara wọn.

tí èsè tí ń sùn tí èsè irú rẹ̀ yìí kọ́ lọ́wọ́ rẹ̀ yóò yóò sọ ẹ̀ náà ní lójú pé òbí rẹ̀ ṣe ṣètò àlù àlù ṣe fún máa ká ọdún tiẹ̀ lọ́tọ̀ omi ìlú kan ní ọ̀yọ́ ó ti gbọ́n lóṣè gbọ́dọ̀ láti òfin dákẹ́ yóò yọ náà. so bẹ́ẹ̀ náà ni àwọn oníwọ̀n mi sọ so wọ́n á gba ọmọ aláǹkọ́ gbàgbọ́ alábọ̀ náà náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n èyí kẹta ní ti alimami mustapha kọjá pé ọjà apá kan ìran owó tó wà lọ́rùn sí zakati sí zakati sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ zakati sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ṣé báwo la ṣe ṣe sáàmù akadé ṣe náà ọkọ̀ abáàmìka ọdún tiẹ̀ lọ́tọ̀ mọ̀nínà lónìí mọ̀nínà lónìí mọ̀nínà ló bá القوات الخوف أدنى مقاتل مقاتل أبدا مقاتل سافع خلال فاعتزقت بني ملك الدافع العزيز يرى الرضيع أربعة فاطمة فاطمة يرى قادر فاطمة هذا في داخل أبيات الصباح الحرب فأبرينا الإمام شاهد الله رحمه الله èyí tẹ́lẹ̀ padà ní káàkiri tó lọ́wọ́ wọ́n ṣe gbangba lórí ọ̀dọ́dọ̀ ìtọ́jú gbọ́dọ̀ ìtọ́dọ̀ tó ṣe àlọ́ wà fún àwọn ọ̀dọ́ rárá yóò bá ọkọ̀ tó dẹ́gbẹ́ dé sọ̀tọ́ náà nìyí yóò bá pọ̀ yóò bá pọ̀ yóò bá pẹ́ yóò bá pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún àgbẹ̀ náà tó bá yẹ pé dé sọ̀tọ́ náà lọ́dọ̀ náà àbọ̀ máa ta yóò bá pọ̀ lọ́dọ̀ bá pẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ náà làwọn ní wá yóò bá pọ̀ àlọ́ náà má wọ́n sọ ọ̀rọ̀ sí àmì àti kàlímàtà níbi ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó tó níbi àlùmáṣíà lọ́rọ̀ ìyàntọ́lẹ̀ kẹsàn-án tó lọ́rọ̀ pọ́ọ̀t pọ́ọ̀t tó ti kàn lọ́rọ̀ ìlú pọ́ọ̀t pọ́ọ̀t. olóòrò sí náà àbí àti kàlímàtà lọ́rọ̀ pọ́ọ̀t náà náà sọ. ìdè yóò bá kọ́ gbọ́dọ̀ bí ẹ̀ka owó níbi tó owó ó kọ́ ẹ̀ka ni kò ní bá kọ́ torí pé ọ̀rọ̀ tí á dá àlọ́kọ̀tọ̀ iṣẹ́ náà ni wọ́n ní wọ́n máa ń lọ ọ̀nà lọ ṣe é kàńtà sábà ní káṣídẹ̀ ìwọ́n jẹ́ wàhálà pẹ̀lú ní ẹ̀ka ọ̀sìn tọ́lẹ̀ yà yàtà rẹ̀. Ẹni dábì wọ́n tọ̀ dábì wọ́n tọ̀ jẹ̀mọ́ lù náà ni wọ́n tọ̀ dábì àbọ̀lẹ̀ dábì àbọ̀lẹ̀ dábì. Ẹ wá ní bẹ̀rẹ̀ sí ní kárí kìlọ̀ lọ́tọ̀ wọ́n là ní ọjọ́ ọdún ọdún yọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni aláǹtọ̀pẹ́ ọmọdéjàlá alẹ́sìnkì àròjẹ́ aláǹtọ̀pẹ́ ìnàlá lórílẹ̀ lórí ìpèyí fún àwọn aláàrúdó bákan náà àtàndàkọ́dó lábẹ́ ìpèyí sí. káni tó ti gbàgbọ́ bàbá àkọ́kọ́ kan pé kọ́sẹ̀ yọ tàbí èyí níbi káàkì yìí ilé tẹ́ ẹsẹ̀ ràbí bọ́ọ̀lù tẹ́ ẹsẹ̀ ràbí tẹ́ ẹ̀fọn àbí kọjọ fún ẹ̀ bọ́yọ̀ ọmọ sí náà bọ́sì nínú ẹ̀ ìjọba ti ṣe báwọn yóò àdára fún kásítájú náà kásítájú tí ń jẹ́ tàbíyà ká máa ká sí zakawó kan tẹ́ yọ tẹ́ sí ẹlẹ́ rẹ̀ zaka san ọ̀sán náà ọkàn nìkan náà ló ní kan ọ̀sìn màálù yóò àmọ́ yọ lára bọ̀ yóò yọ lẹ́yìn sọ́tọ̀ yóò lẹ́yìn sọ́tọ̀ bàbá mi pé kò sí dáa tuntun kò sí dáa tuntun lẹ́yìn so ká ní kọ́ dà papọ̀ kọ́ dí káwọn rẹ̀ jẹ́ bákan náà wọ́n ní màtọ́ pé díẹ̀ so ti bàbá mi sọ́ọ̀bù ẹlẹ́yìn ti pé mi sọ́ọ̀bù ita ce wajen da baka da amfani har da ma jawo kusa kana da ma jawo kana so wannan nan tantar wannan nan nan nan la ba so to ce so da haka da wani da ban da ti o ti àwọn tó sọ te ban ka lo yo ma fa ki àwọn adda wọ́n lo ni pe ma ta hawlu ma da ma ma da ma ma da so no ma ni ta da ha so si pe ba da ja pe o si ni o ni ma ba ha da ba se ba ni so so da ba ya pe bi ti owo ni gbogbo pẹ̀lú sí wàhálà àgbẹ̀ طبعا بعض من من كل شيء خلاص ما أبو حنا مثلا تعالوا طبعا نبي على المجلس طبعا نبي تلك تبع سوي سدول على ما شيء هذا أصل أصل حساب سو ونو بعد كم سوي هذا خش هذا بلا تقول أصل ما تكمل تبع كمان تعالوا ما يمكن كمان لو طبعا اللي على خلاص منين هذا هذا دار مالوجي ما نقدر هذا دار مالوجي so bí o bá tẹ̀ bá kọ̀ yí eh, so o ní sẹ̀yà so aláàbàlà tó ní so ìṣèjọba ní kúrú ìrọ̀lá torí àkọ́kọ́ fún kámẹ́lẹ̀ ẹ̀ kámẹ́t so aláàbàlà tó ní. ẹ ṣe àwọn àgbàdo Thank you. Mata. Iye kidogo kidogo sana mbele. Ndio yamesamu. Ilidai tatu yamesamu. Sababu be sababu be kwa nini? Oto be Alafu sasa

èyí náà ló ń jẹ púpọ̀ lọ́wọ́ nígbà tó ń bọ̀ tó bá lọ sí òkú láti lè sọ tó àwọn tó ti pa àti tó bá ní wọn tó bá lọ sí òkú lè bá lọ sí òkú kò sí ìṣẹ̀lẹ̀ tí bá ní wọn bá lọ sí òkú lè bá lọ àwọn àti ìṣẹ̀lẹ̀ tó lọ sí òkú tó lọ sí àti wọn lọ sí òkú ilé ìgbésẹ̀ tó bá lọ sí mẹ́ta abẹ́tẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó lọ sí òkú. 那呃，那个。 àwọn ọ̀lànà báyìí ti àgbẹ̀mí torí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìgbàlá láti rí báyìí ṣe ní bọ́dá ìpele lórí lórí ọwọ́ ń bá àbàrà ìsàlẹ̀ kìí ṣe mọ́ṣálà kìí ṣe mọ́ṣálà táwọn ní ma pàdé pàdé lọ́sí tọ́lá bẹ́ẹ̀ táwọn ní wọn ní ṣe ẹ̀gá àgbègbè náà ni wọ́n ní ẹni wọn tó ẹni wọn pẹ̀lú ìdáná Ada sesuatu yang Bahasa kata bimbang atau yang lalu Aw Ada satu lagi dan Umar Rasulullah SAW Kuna ada orang baru Kuna ada berkati Ada orang dan temu Atau orang yang ada lagi Awalnya mah hadis saya bimbang Hadis ini Ini riwayat Ismail bin Ayyad Mana apa Ini riwayat Ini riwayat Ismail bin Ayyad So Ismail fún àyàṣẹ́ Ismail ṣe lórí àrùn ṣe lórí ṣàmìlì. Mo tó bá tọ̀ ọ́ yàtọ̀ sí láti àwọn àbá rẹ̀ tó ń gbára sí ọlọ́gbẹ́. Wàhálà mi wà lè. So so that àdéhùn ẹ̀ máa tó mèdè. Ẹ̀yà àwọn ọlọ́mọ àdéhùn ṣe àbà. Àti tí wọ́n sọ nígbà tó tó tẹ̀wọ̀n tẹ̀ pé òkú. Sọ́mọ́tì ajá pé bin Muhammad Mujahid tó àwọn tó bá ń gbé mọ̀ fún ìgbà náà wà sábì pé àwọn wọn sọ wọn kàkà sọ bí mo wọ bẹ́ẹ̀ irú sàádé ìjọ ọlọ́run tó sàádé ìjọ sọ ìpèsè náà dè ní ìpèsè ẹ ìdáhùn nínú afa sábàjà pé mọ̀ fún ọ ìdáhùn nínú àdéhùn sọ sọ́wọ́ àwọn ọmọ tí sàádé máa ń sọ pẹ̀lú ìgbìyànjú ẹ̀ tó bá fẹ́ nípa ló máa ta pẹ̀lú ìgbàgbé àná náà ní sọ́kùnrin lọ́dọ̀ wá sọ pé àbájá pé inú títà tó máa sọ tí ò sí tí ò sí tí ò sí láì ní tí ò sí ìyànjú rẹ̀ ń bẹ̀ tí ó máa ní ìdájọ́ àdéhùn ìbànújẹ́ àjẹpẹ́ àdéhùn bí ọmọ ọdẹ ló ti mọ ọ̀rọ̀ àdóbi tó sọ́kùnrin lọ́wọ́ àlọ́ sí. so láti gbá kákàlà pé ìṣèlú àfihàn yẹn tó lọ́dọ̀ àṣọ àdóbi ọ̀rọ̀ sí àwọn láti sọ̀kábà yìí sọ. gbogbo ó tẹ̀ wá sí ni èèyàn ti ní kọ́lẹ́sì so ẹ̀yọ́ máa ṣe ní báyìí ẹ̀yọ́ ọ̀gá fẹ́ lọ. ẹ̀yọ́ ti ní Thank you. bá tó bá yẹ bẹ́ẹ̀. Oṣù sọ̀rọ̀ pé náà kọ́ àwọn àgùntàn ó jẹ bẹ́ẹ̀ bára wọn tó ẹni tó ẹni lọ́wọ́ ẹni pé ẹ̀rọ bíbí náà sì bákan náà wọ́n tún wá wò sábà wá wo àwọn mahadum náà ipò pàtàkì ipò pàtàkì nìyẹn sẹ́ni pé ìtẹ́lẹ̀ ò lérò bẹ́ẹ̀ fún àwọn kọ́nà kọ́nà kí wọ́n já mẹ́ ìran ni ọdún òun máa kà lórí ẹ̀ lọ́dún ẹ̀ lérò ọlọ́run orí orí orí orí kìíní ìran ní kìíní gọ́ọ̀sì ẹ̀rẹ́ kí wọ́n kí wọ́n rí wa dẹ́gbẹ́gbẹ́ tẹ́tẹ̀tẹ̀tẹ̀ thirty million à ọjà tó máa kadún ọlọ́run kan ọdún kan lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ ti ọjà ká ẹ̀ ọ̀sẹ̀ tó lọ́jọ́ sọ̀tọ̀ iná ọ̀sẹ̀ ìsànìyà ṣẹlẹ̀ wọ́n ṣe ìṣàkóso pé kọjá nìkan torí pé ìṣàkóso náà ni pé kọjá nìkan ni kọjá nìkan bù àkùdẹ́ ìgbẹ́ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀sẹ̀ náà bá ti ọ̀nà àbùsàn tó bá ti dé pẹ̀lú sẹ́mọ́nà sísẹ́mì bá ń sísá àgbà sísá àfùtù báyìí lọ́wọ́ wa yóò ṣàtún ní bá yóò dìbà dẹ̀ pẹ̀lú bá yóò dìbà dẹ̀ pẹ̀lú bí bọ́ọ̀tù tó sẹ́mì bá nìyẹn dìbà dẹ̀ pẹ̀lú bọ́ọ̀tù ìlú náà bíyàn. Nà ìlú náà jẹ. Ìlú náà jẹ. Sísẹ́mì náà ń sísá àfùtù báyìí. Ọdún a ní yọ bànújẹ́ ìṣẹ̀lẹ̀ lórí tó bá jẹ́ pé tọ́ba yẹ pé tọ́ba yẹ pé tọ́lé tọ́lé tó yẹ lọ́dún lọ́wọ́ dáadé yẹ kàdé nà tọ́ba yẹ pé ìgbà tọ́wọ́ ha tọ́wọ́ rí tó sì dédé rẹ̀ kò ní kàdé lórí ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ba tó bá jẹ́ seventeen million nineteen million nineteen million twenty million tó bá ṣẹlẹ̀ fún fàmà gbádà fà